ètò Ojúmọ́ Ire ń tẹ̀síwájú wọn ní ìjó tó bá káni lára òun ni à ń dìkúkú jó ẹni àti àjìjàngbara Moses Solókí ni a jọ wà lórí ètò láàárọ̀ yìí à ń sọ̀rọ̀ nípa pé ó dà pé àwọn àjìjàngbara wọn ti jẹ dòdò wọn lè so dòdò hmm, torí ẹ sọ̀rọ̀ kan mo sì fẹ́ á padà bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ lépodé ní ọdún mélòó kan sẹ́yìn nígbà tí ìjọba tó wà ńbẹ̀ lánàá ìjọba Goodluck Jonathan tí wọ́n fi owó kún owó epo gbogbo àwọn ajìjàǹgbara lórílẹ̀‐èdè yìí kódà gbogbo ìpínlẹ̀ pátápátá òun ni wọ́n lockdown ọ̀nì rárá ẹ̀yìn ṣiṣẹ́ ṣùgbọ́n ìjọba tó wà ń ta yìí ẹ̀wọ̀n débẹ̀ wọ́n sì mú epo láti ninety seven thousand ninety seven naira wọ́n sọ di one forty five <laughs> àwọn àjìjàngbara ò máa sọ̀rọ̀ mọ́ oníkálukú kan ń wò ní à ń pani lẹ́ni à ń pani lánàá ẹ̀ káàkiri àwọn ìpínlẹ̀ à ń jínigbé gbogbo ẹ̀ mò ń mú bọ́ ọ ẹ sọ̀rọ̀ mọ́ wọn nítorí pé nígbà náà ẹgbẹ́ alátakò nígbà náà tán ti wá jẹ́ àwọn ẹgbẹ́ tó wà jọba ní ìsìn wọn láwọn ni wọ́n ń fún yín lówó àwọn ni wọ́n ń ro lágbára wọ́n lẹ ti jẹ́ dòdò ẹ̀ lè sòdodo mọ́ pé kò sí nǹkan tíjọba yìí ṣe tẹ́ ẹ lè sọ̀rọ̀ ṣé bẹ́ẹ̀ lórí. alákọ̀ọ́kọ́ kò rí bẹ́ẹ̀ torí pé tí àwọn ìbá ń sọ̀rọ̀ jẹ́ wọ́n ní ẹ̀rí dájú ṣé ẹ rí ọ̀rọ̀ epo tí ẹ sọ ní twenty fifteen twenty fourteen fifteen two thousand hmm. alákọ̀ọ́kọ́ nígbà tí wọ́n máa nígbà tí kíní yẹn ṣẹlẹ̀ a bẹ̀rẹ̀ sí kọ lẹ́tà lọ bá ààrẹ ìpè ǹjẹ́ ẹ lè ǹjẹ́ ẹ lè wá ṣàlàyé fún wa nǹkan tí máa fi owó tó bá wà lókè ní ìṣe ọ̀hún ṣe àtúkọ hmm. ìmíì nígbà yẹn ló wá pé àbọ̀sọ̀dù títẹ̀ la ní pé enough is enough nígbà tí ìjọba yìí dé hmm. ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ló wò pé ah, ìjọba títẹ̀ débẹ̀ ẹ jẹ́ ká wo nǹkan tó fẹ́ fẹ́ ṣe owó tó wá láwọn ò gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú BNNPC tó ń ṣe wá ń sọ pé gbèsè ni wọ́n ń rí bọ̀ lójoojúmọ́ wọn rówó jíjẹ́ ń kọ́ ṣé kò ti yẹ kẹ́ ẹ bọ́ ta. ẹni sùúrù ẹni sùúrù àwa ò ṣe pé a máa bọ́ta lẹ́nu tí wọ́n pé tó máa sọ̀rọ̀ a ní ní fact láti sọ pé kìíní. Hmm. tí nǹkan tó ń pè ní a máa exhaust sí peaceful protest náà peaceful process ká tó bẹ̀rẹ̀ sí sọ pé a máa engage government níta torí pé tí a bá sọ pé òkè nísìn akànnìbò wébà a máa ṣe ìwé ránṣẹ́ sí ààrẹ àti ẹni tó darí iléeṣẹ́ epo NNPC ẹ jọ̀ọ́ kí ni bóde ti ń jẹ gbèsè o hmm. ǹjẹ́ pé ṣé owó subsidy tẹ́lẹ̀ san mọ́ lẹ́tọ́ sì san lẹ́yìn ni tó hmm. owó yẹn la máa mú dání yẹn la fẹ́ fi jà Mm. ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ nígbà tí twenty fifteen let me come to the mm. èyí tí wọ́n ṣe mm. ni pé gbà tí wọ́n débẹ̀ gbogbo wa jókòó àwọn púpọ̀ nu wa torí àwọn bá yẹn máa ṣe ìjọba ìjọba tiwantiwa ni tábà ti ṣètùpàdé kí ni ká ṣe wọ́n ní ẹ jẹ́ ká fúnjọba yìí ní ààyè díẹ̀ pé nítorí pé nǹkan tí wọ́n bá ń lẹ̀ owó tí àwọn èèyàn ti kó jẹ tí wọ́n dẹ̀ láwọn máa gbà ẹ ká fún wọn ní ààyè sẹ́yìn náà sì ń tọ́ torí tá a bá tá a gbọ́dọ̀ tọ́ ṣé ń tọ́ ṣé lóòótọ́ náà rówó gbà. àti ẹ̀ a máa ń kọ́ tó ń dáwó padà hmm. àwọn kan tiẹ̀ fẹ́ ọ̀sẹ̀ fẹ́ ọ̀sẹ̀ fẹ́ fi ẹ̀rẹ̀ fọ̀rẹ̀ ìyá yíwa lára láàrin ọdún tó kọjá wọn làwọn fẹ́ jáde fún sẹ́nẹ̀tì nípínlẹ̀ Èkó a ní pé ah, ìwọ tó dá one hundred and twenty million naira padà two hundred and twenty million naira padà fún ìjọba àpapọ̀ hmm. ah, kí ni ẹjọ́ tó dé ọlọ́run àwọn bèrè láwọn àwọn àmọ̀fin wa pé ẹ ṣàlàyé fún wa jẹ́ tí èèyàn bá tiẹ̀ sọ pé òun dáwó padà fúnjọba ǹjẹ́ ìyẹn ò ti sọ pé òun ṣe. ó jalè ó jalè ó lè ní kì í jẹ pé ó ṣẹ̀kọ́ ó jalè ó jalè ó jíwó wa. àwa gbé lẹ́tà kọ sí olórí wọn pé ẹ jọ o tí ẹ bá gbélé jáde fún wa ní èkó gẹ́gẹ́ bí sẹ́nitọ̀ yìí ó dà pé ẹ tiẹ̀ wá ti wá sọ ètò ìjọba alágbádá ẹ sọ di nǹkan míì. àmọ́ fáwọn kan sanwó padà hmm. a dẹ̀ tẹ̀lé wọn nísìn arípé kọ ẹ nítorí wọn ti padà wá sínú ẹgbẹ́ tó ṣèjọba sìn ọ̀rọ̀ wọn ó dàgbé wọn fẹ́ gbé wọn lọ ilé ẹjọ́ mọ́ hmm. ìyẹn asosiyesi wọn létí pé àwọn kò ṣe pé torí pé wọn wá sẹ́gbẹ́ yín kẹ má wọn ṣe mọ ibo yẹn náà ó ń lọ lẹ́sẹsẹ ṣùgbọ́n ṣẹ́rí àwọn èèyàn wa fúnra wọn níbi ọdún méjì sẹ́yìn nígbà tí ìjọba ìpínlẹ̀ Èkó tí wọ́n ṣe ètò tí wọ́n ní pé kéèyàn má tajà bọ́ lójú títì hmm. mo rántí ẹgbẹ́ wa cdhr àwọn tìpínlẹ̀ Èkó wọ́n dìde wọ́n ṣe ìjà ìwọ́de nǹkan tó ṣe mí láàánú jù adé ìta adé ń sọ pé òkè àwọn ìdẹ́dúdà àwọn èèyàn wa àwọn ọjà rẹ̀ ń tajà hmm. adẹ̀jọ́ bá sọ pé ikú tá ẹ̀yìn là ń jà fún lórí ọ̀rọ̀ yìí hmm. mi ò lọ́mọ tó ń tajà mi níyàwó tó ń tajà lójú títì mi ìlẹ́bí tó ń tajà lójú títì hmm. ẹ̀yìn ní ìṣẹ́ mọ̀ pé wọn ò tiẹ̀ ká wọn ò tiẹ̀. tọ̀ kọ́ bí ara sí wọn gbìkítà. nígbà tá à ń wọ́de lọ sọ́dọ̀ gómìnà gan wọn ò tẹ̀lé wa ṣé iná rí irú yẹn ó máa ń jẹ́ kí ìrẹ̀wẹ̀sì ọkàn ó bá yàn alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹ bá àwọn òṣìṣẹ́ àánúpọ̀kè ẹ̀yìn òṣìṣẹ́ àwọn kan máa sọ fún wọn apá lẹ́yìn pé ẹ wò wọ́n tẹ̀ jẹ́ olóṣooṣù mẹ́ta ó sì máa san ṣùgbọ́n ẹ bèrè lọ́wọ́ pé nígbà tí ìwọ òṣìṣẹ́ tí wọ́n sọ oṣù mẹ́ta fún ẹ bó ti wá mi ṣẹ́ tí wọ́n yẹn kọ́ náà rí nǹkan tó ń pọ́n láńbẹ̀ yẹn náà wà bẹ̀ hmm. ẹlẹ́ẹ̀kẹta àwọn tó wà níjọba náà hmm wọ́n ti rí àwọn wọ́n ti rí àwọn èèyàn wa wípé ah àwọn lè bá fi nǹkan tàn wọ́n lójú. àgùntàn wọn ti rí náà jímú àwọn èèyàn wa bẹ́ẹ̀ wọ́n tó mọ fún búrẹ́dì jẹ lọ́wọ́ rẹ̀. wọ́n máa rí pé ètò òṣèlú ń bọ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣe kí ni o eh, one one thousand two thousand wọ́n mọ̀ pín kiri wọ́n mọ̀ pín kiri àwọn èèyàn náà àwọn alátẹnujẹ wọ́n wà máa ṣe kí ni o wọ́n máa sáré kiri nítorí ẹ̀ gbogbo yẹn náà wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣe rí gẹ́gẹ́ bí ajàjàgbara ajàpọ̀ ẹ̀tọ́ ọmọnìyàn alákọ̀ọ́kọ́ ẹlẹ́ran ara làwa náà Hmm. àti pé tá a bá dẹ̀ sọ pé èso bè wọ́n ní kò ṣe iṣẹ́ ẹnìkan tí a fẹ́ wọ́de ń sìn àmọ́ láwọn èèyàn máa kó wọ́de tí a bá ní pé a fẹ́ ṣe nǹkan sìn àwọn èèyàn wọn la máa kó lọ lẹ́yìn àwọn ọmọ ẹgbẹ́ wa a máa nílò àwọn èèyàn púpọ̀ hmm. ṣùgbọ́n kí làwọn èèyàn wá ṣe àwọn èèyàn wò pé kò kàn mí o ilé àdúgbò hmm. kàn mí torí ìjọba torí pé oníkálùkù ń wá bó ṣe bá ọ̀nà àtijẹ́ àti mú torí gbogbo púpọ̀ nu wa tí àbá ọmọ ṣe ò jẹ ni tí wọn bá jáde lé wọn ò rí kankan ṣe so wọn kò sọ púpọ̀ nu àwọn èèyàn ọdún sùn wọn ṣùgbọ́n ṣe nígbà tí ẹ̀ ń sọ yẹn nígbà tí ìjọba ológun yẹn hmm. a ní ojú síbi kan pé ìjọba ológun gbọ́dọ̀ lọ hmm. so a rí pé kí lórúkọ yẹn ìnira yẹn ó pọ̀ ni a ó pé ah, ìjọba ológun gbọ́dọ̀ lọ so nígbà yẹn tí àwọn ẹgbẹ́ yẹn bá sọ̀rọ̀ wáyé hmm, lọ́la o ẹ má jáde o ẹ jẹ́ ẹ jẹ́ àpàdé o kúbo ẹ má jáde nítorí pé a ní fókọ̀sì ẹ̀yọ kan ṣo oníkálí ìjọba ológun lọ. ìjọba àwarawa tá a wá wà ń bẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ní bí wọ́n ṣe ń ṣe é kọlà ṣe ń ṣe é ẹ̀ṣá wò ó owó rọ̀gùrọ̀gù tí àwọn tí wọ́n ní wọ́n ń ṣèjọba àti ìjọba ìpínlẹ̀ ìyẹn àwọn ilé asòfin àti ilé ìgbìmọ̀ aṣojú àti ilé asòfin àgbà tá a mọ̀ sí senate wọ́n ní owó tí wọ́n ń gbà ó ti pọ̀ jù owó rọ̀gùrọ̀gù tí wọ́n ń gbà ó ti pọ̀ jù ẹni kan fọwọ́ kún owó oṣù òṣìṣẹ́ wọ́n gbà á sọ́tún gbà sósì bíi ọtí títí títí tó fi di pé wọ́n ní ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n ṣùgbọ́n nígbà mínísítà sẹ́nẹ́tọ̀ kan ti ń gba thirty million lóṣù ṣé kò tí ì tó àkókò tẹ́yìn tí ń jàfẹ́tọ̀ ọmọnìyàn kẹ́yìn náà jáde pé ó yá o ẹ̀yin sẹ́nẹ́tọ̀ owó tí civil servant tó ń ṣiṣẹ́ ìjọba ń gbà á máa fẹ̀yìn náà sórí sálárì àbíkẹ́ kò gbọ́dọ̀ sí pé kí ni iṣẹ́ rẹ̀ olóṣèlú ni mí àti sọ politics àti sọ di iṣẹ́ wọ́n ní ẹ̀ sọ nǹkan kan lórí ọ̀rọ̀ yìí látijọ́ ẹ̀. ṣe ẹ ìyẹn ò ní ò tiẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ kò sí ẹni tó sọ pé àsọ̀rọ̀ lórí ẹ̀ irọ́ nìyẹn mo rántí pé ẹgbẹ́ kan serap wọ́n wà nílé ẹjọ́ báyìí lórí ọ̀rọ̀ tẹ́ yìí torí wọ́n fẹ́ lọ pé kọ́ lọ kọ́ lọ kọ́ lọ kọ́ lọ fi tipátipá mú revenue mobilization and eh, federal allocation committee hmm. wọ́n ní fọ́ọ̀lù lọ sílé ẹjọ́ wọ́n fẹ́ lọ gba agbára láti sọ pé kí wọ́n kọ́ padà lọ òfin yẹn torí òfin ni owó tí wọ́n ń gbà yẹn wọ́n gẹ́sẹ̀ tún ni so wọ́n ń láti lọ padà lọ sọ pé ẹ jẹ́ ká yọ báyìí nǹkan tó yẹ ká ṣe ni pé ká padà sí pé bí tí ẹ bá jókòó tó bá jẹ́ mẹ́wàá la fi jókòó lọ́sẹ̀ bí ẹgbẹ̀rún kan la máa fún yín bí ṣe ká wà nìyẹn kò ó ṣe pé ètò ẹ̀mí iṣẹ́ aṣòfin kò ó ṣe ètò full time hmm. ní gbogbo tí àwa mọ̀ kò ó ṣe full time part time iṣẹ́ ni tó bá o lè lọ ṣiṣẹ́ ẹ lẹ́ni bẹ́ẹ̀ ni wàá bí nsìn mm. tó bá ní sixteen wà ẹ lọ bẹ̀ lọ́la ẹ mm. sixty so owó yẹn ni pé à ń gba sickle cell i mean eh, foundation allowance eh, wardrobe allowance newspaper allowance kò sí mm, owó jọ bẹ́ẹ̀ extra code àmọ́ owó tíì owó tíì ẹnu abdul super fún wa. bẹ́ẹ̀ni iye owó yẹn pọ̀ ni. a tún raṣọ sí wa lọ́rùn ẹ̀yin aráàlú ni ó tún raṣọ sí wa lọ́rùn owó oṣù sí ni ò ṣe é san yìí eh, fáwọn òṣìṣẹ́. mo ṣe ń bọ̀ bẹ́ẹ̀ so ẹ rí i pé kí nìyẹn ò ń ṣùgbọ́n nígbà tó fi bá ṣe wà níbẹ̀ táwọn ọ̀dọ́ ṣe wà tẹ́wọ̀n kan ti wà ní ẹjọ́ pẹ̀lú kọ́mítì yẹn àmàlà láti fún wọn lẹ́yìn àkókò ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn aṣèké tuntun lórí ọ̀rọ̀ owó yẹn ǹjẹ́ àwọn èèyàn wa gan rẹ́dì yìí pé owó táwọn ìpò yìí ń gbà jẹ́ ṣé wọ́n rẹ́dì àti sọ pé káàtì wọn torí pé ìmí wa ni ẹ̀gbọ́n mi ní sẹ́dítọ̀ kìnnìkan kìnnìkan kí ló kàn lọ́wọ́ ń bẹ̀ hmm. ṣùgbọ́n torí pé ẹwọ tó ẹgbẹ́ náà àwọn ẹgbẹ́ so tí a bá wo kíní yẹn ó ó ó ó ní bó ṣe jẹ́ hmm. but mo mọ̀ pé lágbára ọlọ́run tí o bá ṣe ní ìsáàtà wàyí o mo mọ̀ pé àwọn ẹgbẹ́ tó wà ní ilé ẹjọ́ pẹ̀lú wọn yẹn wọ́n máa gba injunction yẹn tó máa sọ pé ẹ̀yin o ẹ̀ṣẹ̀ ló máa wo nǹkan tí ẹ lọ wo ìwé yìí tó pé ìwé yẹn hmm àmì ìgbésọ̀ kọ́ sí pé wọ́n máa sanwó fún ẹ agbọ́dọ̀ change ẹ̀ tó dẹ̀ ni a ṣe wo àwọn tó ń ṣe alága ilé àwọn tó ń ṣe adarí ilé ìgbìmọ̀ aṣòfin sìn àti wò wọ́n pé bóyá àwọn èèyàn gidi ni àwọn tó máa ṣe lọ bá wọn padà pé ẹ wá alọ́rọ̀ yìí sẹ̀ ẹ gbọ́dọ̀ wo owó yìí ti pọ̀ ju ẹ fi ọ̀rọ̀ ẹgbẹ́ lẹ̀ ẹ wo ìlú ǹjẹ́ ìlú tóbi gbogbo gbọ́dọ̀ sọ yìí sálárì wọn lọ́dún kan ó sanwó òṣìṣẹ́ hmm. ṣùgbọ́n kí ni wọ́n fẹ́ ṣe nítorí pé àti ìmọ̀tara ẹnì kan ó ti mọ́ wa lára Hmm. ẹlòmíì tí ò tiẹ̀ ní tí ò tiẹ̀ tí ò tiẹ̀ jámọ̀ nǹkan tó bá délé ìgbìmọ̀ aṣòfin adé tó ń dalé sí Canada adalé káàkiri hmm. ǹjẹ́ owó yẹn wọ́n tiẹ̀ sí wọ́n tiẹ̀ fi síbí hmm. kí ni òfin sọ púpọ̀ nu wọn tiẹ̀ tún àrè tó yàgò wá ṣe tó máa dun orí àwa ni pé púpọ̀ nu wọn wọ́n tún ní ọmọ olúmi tù ni wọ́n ẹ̀mí àjọmọ̀ Amẹ́ríkà ẹ̀mí àjọmọ̀ Britain ìjọba ò dẹ̀ wò pé ṣé kí ni. pẹ́pẹ́ tó bá sì dá pọ́n báyìí wọ́n sá lọ ní gídé ẹyẹ fò. gídé ẹyẹ fò ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ariwo ẹ bá pariwo tí ẹ bá ní ìjọba ṣe báyìí ìjọba ní pé kó tó fún mi lẹ́sìn nǹkan ó láwọn ìjọba tó kúrò ní Abẹ́òkúta ní Ògùn state nísìn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ afẹ́ bèrè owó kan wọ́n ní freedom of information act àwọn ò tí ì domicile ẹ̀ lógùn state. wọn hmm, ò tí ì gbá wọlé. wọn ò tí ì gbá wọlé lógùn state. a lè sọ pé ṣé òfin tó bá ti ṣe ní ìjọba àpapọ̀ ṣé kò ṣe pé ó lágbára lórí ìpínlẹ̀. akọ́lẹ́tà sí mínísítà ọ̀rọ̀. ìròyìn. no mínísítà ti justice. ok bóyá tábàbà rí ìsìgbà lónìí láti tọ́dún méjì báyìí. mínísítà fẹ́tọ̀ ìdájọ́ àtọ̀rọ̀ òfin. ìdájọ́ àtọ̀rọ̀ òfin akọ́lẹ́tà sí wọn pé ah, ah, ẹ wo ohun tó ṣẹlẹ̀ yìí náà hmm. ẹ ti ṣòfin ǹjẹ́ òfin yẹn ò mú àwọn ará Abẹ́òkúta ni alàgbà àsólókè ọ̀rọ̀ pọ̀ nínú òwe kọ́bọ̀ òǹráyè èèyàn ní kàtán a máa mú ní ṣísẹ̀ntẹ̀lé ni bá a bá lọ sí ilé agbára tá a bá padà dé àwọn ibùdókọ̀ ojú omi wa hmm, nípínlẹ̀ Èkó tá a wà yìí kí ni ẹ̀yin ẹgbẹ́ ajìjàǹgbara ń ṣe àti pápákọ̀ òfurufú àti ogunlọ́gọ̀ àwọn ọ̀dọ́ tí wọn ò ríṣẹ́ ṣe ní orílẹ̀-èdè yìí kí ni àwọn ẹgbẹ́ ajìjàǹgbara ń ṣe láti lè wá ojútùú sí àwọn ìṣòro wọ̀nyí ẹ jẹ́ àlọ́ sí ilé agbára tí a bá padà dé ètò ojúmọ́ pẹ̀lú Olúwafẹ́yìkẹ́mi yóò máa tẹ̀síwájú à ń bọ̀.